Okay. Ah, sorry ọmọ ẹ̀gbọ́n Liverpool yẹn ló dùn mí dùn. Crime scene, Baba, crime scene.

gbogbo olólùfẹ́ BBC News Yorùbá àti ipò ojúmọ́ ní gbogbo ìtẹ̀ tí láǹfààní láti máa wò àti láti máa gbọ́ ohun tí a mú wá sí ojú ìròyìn a wà ní agbègbè àgbè yìí nílùú Ìbàdàn lágbègbè Bódìjà níbi táyì náà ti gbọ́ ìròyìn pé ìbúgbàmọ́ lágbára kan ṣẹlẹ̀ Ni nǹkan bí aago mẹ́jọ alẹ́ pẹ̀lú òòrùn lánàá. ọ̀pọ̀ èèyàn tí a ti bá lọ́rọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé aago méje kọjá mẹ́jọ sì fẹ́ lòlù òun ni ìbúgbàmù alágbára ìdíje ṣẹlẹ̀ ní agbègbè àjẹ̀lú ní bódìjà nílùú ìbàdàn lọ́gán tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní oríṣiríṣi ìròyìn wa ń lọ káàkiri lórí ìtàkùn ayélujára lórí ohun tí ó ṣiṣẹ́ kó ṣokùnfà ìdígbàmù yìí báwọn kan ṣe ń sọ pé bẹ́ẹ̀ ni pé bàálù ló já làwọn kan sọ pé àdó olóró bọ́ǹbù ni àwọn kan tẹ̀ tó ń sọ náà pé kì í tẹ́ ṣe àdúgbò yìí nìkan ti dún pé ilé ìtajà kan ní agbègbè Bódìjà ni lẹ́yìn tó tó kò léyìn wọ́n tún sọ wípé ilé ìtura ni gbogbo wa sì jẹ́ kí ni akawọlẹ̀ náà àrètí pàṣẹ ń bá wọn tí nǹkan ṣe kẹ́dùn láǹretí kárí ẹni tó wà ń kó àṣẹ láti fìdí ohun tó ṣẹlẹ̀ ọ̀gán múlẹ̀ nígbà tí ó fi dìde ìdájí tí gómìnà débí ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé eh, àwọn nǹkan tí wọ́n fi ń wakùsà bíi àdó olóró tí wọ́n ń lò nínú ibi tí àwọn èèyàn kì í gbé bíi dynamite ni wọ́n ló búgbàmù wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé lára àwọn tí wọn kùsà yẹn ń gbé àdúgbò yìí pé iná kan sọ lẹ́bàá ibi tí wọ́n kó kinní ọ̀hún sí àwọn àdúgbò ló sì ran ibi tí wọ́n kò sí tó bá di pé ìbúgbàmù ó wáyé ọ̀gọ̀rọ̀ àwọn èrò náà lẹ́ẹ̀ máa níbi tí a wà yìí ní agbègbè àgbègbè ní Bódìjà àti báwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní ìyá àwọn ń bẹnu lé nígbà tí ilé fi dà wó a ti bá àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n fi rárá pa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni púpọ̀ àwọn tí ò gbé àdúgbò yìí ni àwọn náà gbọ́ ìgbúgbàmù ọ̀hún láti apẹtẹ sí àkúbọ̀ títí tó fi dé mọ́kọ́lá àtàwọn àdúgbò kọ̀ọ̀kan ní jẹ́ríkò gan pẹ̀lú wọn ní àwọn ní ìmọ̀lára ìgbúgbàmù yẹn àwọn òṣìṣẹ́ adólẹ̀mí ti wà níbí láti ìdájí àtàlẹ́ àná tí wọ́n sì ń ṣe iṣẹ́ Please, I see, I, I, think we should just do this uh, normal audio. That Zoom that we talking about is a And uh, I am also very, very busy. So what do you suggest this time? Okay, can we shift it a little bit upward because I have also got a serious task for my grandfather. Trying to. Okay, okay, then. Bros, are you, what are you guys from? Ah, ẹ kúrò bí ìtàrí. Please, can you shoot? No gbala rẹ ní eré tí ó ń lọ yìí ó fẹ́ láǹfààní àti síbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lọ́wọ́. splash ọlági. splash ẹgbẹ́ rẹ sí ìwé náà. Thank you. Please, can you give us more, please?

alice ọbẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní lórí ìkànnì BBC Yorùbá agbègbè adéyíláwà yìí ní Bódìjà níbi tí ẹ̀yin náà ti gbúrò ìròyìn ìbúgbàmù tó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago mẹ́jọ fẹ́rẹ̀lú lálẹ́ àná lábẹ́ ibi tí àwọn léwó sí níbi aṣàkíyèsí pé àwọn òṣìṣẹ́ tó ń ṣètò pàjáwìrì yìí wẹ́rà pé ti kẹ́fìn lára àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣàkóbá fún bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbé àwọn ọkọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọlé láti gbé àwọn ẹnu jáde bóyá yìí ni wọ́n wà bóyá èmi sì ti eh, padà sọ́dọ̀ ẹ̀yìn ní àti mọ̀ báyìí torí wọ́n ní kí àwọn akọrin náà tàbí sẹ́yìn díẹ̀ náà wọ́n fi lè àwọn ẹni ọ̀gbọ́n jáde níbẹ̀ láti agbègbè àdéhùn ní Bódìjà ní dájú òní ni gómìnà Ṣèyí Mákindé ṣàbẹ̀wò síbí ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan tí wọ́n ní wọ́n ń lo bí àdó olóró abúgbàmù tí wọ́n fi ń wakùsà ni wọ́n kó irinṣẹ́ wọn wálé iná tó sọ lẹ́bàá lé wọn ni wọ́n lò fà tí kíní ọ̀hún fi raná tó sì búgbàmù níbí ẹ̀ odidi ilé kan láàrin bí ìgbọ̀n ló wọlé yàtọ̀ sáwọn lémi tí ní pẹ̀lára wà tí ó sì bàjẹ́ bí wọ́n ti ń kó àwọn tó palá lọ léwòsàn ni gómìnà fi dẹ̀ múlẹ̀ wípé ṣé ti di àsìkò yìí méjì lẹ́nu ti bọ́ lọ́rùn wọn tí wọ́n ti gbé kù ibi ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bó ṣe ń lọ náà lẹ́ láǹfààní láti wò nípa ní BBC News Yorùbá. ó ti kó mọ́tò tó jù alábẹ́ táyà máa bọ́ fà lọ́mọdé láì lójú. Thank you. ìjọba tó ń bọ̀ ẹ̀ máa tó máa ń bọ̀ ẹ̀ máa ní ìjọba. Táwọn èèyàn ó jọ fún bẹ́ẹ̀ lọ ní oṣù sí. Ẹ dúró mẹ́ yẹn náà. No, the man they don't be so dear. Where are you going? Over. Ah, ah, ah. For what? Ọkùnrin. Where is your ID? Your ID card is good. Go back. Hey! Hey!

ara àwọn tí wọ́n rí yọ lábẹ́ ilé náà lẹ́rí tí wọ́n gbé sínú ọkọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yìí ṣùgbọ́n tí àwọn tó mẹ láàrin àyíká bẹ̀ ń sọ ni pé ẹ̀mí sì ń bẹ lẹ́nu ẹni tó ń gbé jáde. ó sì mí ó ti kú kó ẹ̀ka lè sọ̀rọ̀ ní. ẹ jọ ìjọba bá gbé wọn lọ. Thank you. Ah! Oh olùwà ní bẹ́ẹ̀sì yìí bẹ́ẹ̀sì black yìí olùwà lórí red yìí yìí go back. everybody should go back. ọwọ́ tí wàá yí sí ìgbọ́ tàtí rí dádì tàtí rí dádì tàtí rí dádì tàtí rí dádì. àwọn ọmọ wọn ti wà yí sí àwọn tó kù dà. Sulaiman ni wọ́n ti wà ní àmọ́ bí tọ́lọ tó sí. Thank you ẹlẹ́yàn bíbá yà bí. mo léyàn bẹ́ẹ̀ mo ń ṣiṣẹ́ bíbẹ̀ ní kóńtà tó ṣiṣẹ́ bíbá after ten minutes mo kúrò bíbá ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Irú lẹ́bà wo lélẹ̀ ni? Ògbé màá jẹ́ sí. Ẹ̀rọ ọgbẹ́ ṣẹlẹ̀ mí. Ṣé kò ní sẹ́yìn ni? Ṣé kò lọ bẹ̀rẹ̀ kò ní sẹ́yìn ni? ìgbìyànjú ṣì ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn ẹ̀mí àwọn èèyàn tí ó ṣe ṣe wọ́n sì wà lábẹ́ ilé tí owó. Everybody, please! Everybody, please! ẹni tó sọ̀rọ̀ lójú ìwòran yín lẹ́ẹ̀kan eh, ó ní pé ọkọ̀ dúdú tó wọ ẹ̀ ń wò lọ́ọ̀kan òun tí ìdúgbàmù ti fàyà tó wà lọ́lọ́kọ̀ pupa ó nílé ẹni tí ọlọ́kọ̀ ìlú òun ti ń ṣiṣẹ́ pé kò tó bí ìṣẹ́jú mélòó kan tó ń kó ń bẹ̀ lálẹ́ àná làwọn gbọ́ ròyìn wọn làwọn sì ti ń pe dájú láìpẹ́ nọ́mbà àwọn èèyàn àwọn ti délé ìwòsàn náà tí ì rí wọn ó ti jẹ́ pé ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti wá àwọn tó ti ṣe kán sì wà lábẹ́ ilé tó dà wò. Bàdá ẹ bá ń sẹ́yìn ẹ bá ń sẹ́yìn máa sọ. Everybody bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa ní láì ní láì ní láì ní ọ̀gádàdì wọ́n ti ọmọ ìlú yẹn mo pé ti bí by tọ́lá náà after ten minutes mo kúrò ń bí by ní èmi gan gọ́sàn díẹ̀ mo pé pé pé pé lálẹ́ àná. mọ́tò wọn nìyẹn àárọ̀ mọ àríyá. mọ́tò ọmọ ló wà lókè yẹn. kọ́má kọ́má lọ́mọ wọn lọ id ó kú sẹ́yìn díẹ̀ báyìí ìpínlẹ̀ sí ìdúró. ẹ bá wa wá Mr. Fimihàn Mr. Fimihàn wá. bẹ́ẹ̀ni àwọn náà ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ wọ́n wà ní ilé yẹn ẹjọ́ ẹjọ́ ṣáàtìní ìdílé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ilé ìlú. wọ́n pe nọ́mbà yìí lórí mo ṣiṣẹ́ bí àná tó rẹ̀ díẹ̀ wà yẹn tí mọ́tò wá sí yẹn lé ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n ní olówó ní wà ní ọ̀gbẹ̀ yẹn Mr. Fimihàn yẹn wà ní ọ̀gbẹ̀ yẹn bẹ́ẹ̀ tó rẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ wa ẹjọ́ wa tó lọ́wọ́ àwọn ẹni tó gbọ́dọ̀ ní fún un ní ọkọ̀ owó sísà jọ fún ẹni nílé tí ẹ ẹni ọ̀rọ̀ fún ẹni nísìnyí àmọ́ kí n tàjọ wà bí tí lè wù àná ah, ó ti wíìkì ló jẹ́ kó rí bẹ̀ yẹn after six lè lórí tó almost to seven ló kúrò bíbá ìlànà. fóònù ẹ ṣe ń ríngì ẹ pé tún máa tún pé á tún pé á tún pé mi padà bọ̀ tí ẹ tún máa tún wá lórí fóònù báyìí miss call ló máa ṣó mọ́tò wọn ló gbà bí mọ́tò wọn ló gbà bẹ́ẹ̀sì ni wà six class ni ẹ mọ́tò tẹ̀mí nílẹ̀ ló gbé lórí ẹ mọ́tò wọn ni after ten tí mo kúrò bíbá ẹ lánàá yìí. a eh, eh. rí wọn ẹ jọ.

rọ́bùsì díẹ̀ tí wọ́n ti kọ́ wà lọ́sọ̀rọ̀. mo sọ pé wọ́n lọ mítì ẹ wọ́n lẹ́gbẹ̀ẹ́ lé gangan ní mítì tí wọ́n lọ wọ́n lẹ́gbẹ̀ẹ́ lé ẹgbẹ́ lé gangan ní mítì tí wọ́n lọ. láwọn sísá tó náà máa ń tó ní báńkì àwọn ọmọ náà. president yorùbá kárí mọ bí wàá yìí mo ní program ní church mo fi sáré kúrò pé kí n máa lọ sí church ẹwọ kan ọkọ̀ ìfẹ́ wọlé nìsí lé bá aṣọ sẹ́yìn jẹ ìgbò ọkọ̀ ìfẹ́ mú jù wọlé sí. a ò lè sọ bóyá ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ni lórí kan ní BBC News Yorùbá ní gbogbo ibi tẹ́ ti ń wò a wà ní agbègbè àdéhùn ní agbègbè Bódìjà nílùú Ìbàdàn tí ibi tẹ́ iná ti gbọ́rọ̀ yìí pé ìdúgbò àwọn alágbára kan ṣẹlẹ̀ ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ fẹ́ lọ́nà ní àná a ti débẹ̀ báyìí bẹ́ẹ̀ sì ni gba àwọn tó ti láǹfààní láti máa wò wá látìgbà tá a ti bẹ̀rẹ̀ àfihàn yín ti rí bí nǹkan ṣe bàjẹ́ sí. sọ́yù sọ́yù bàbá yàtọ̀ sí ọ̀nà bíi tí kinní òun ti dùn tí ọ̀pọ̀lọpọ̀ ilé ti wó tọkọ bàjẹ́ láti ìbẹ̀rẹ̀ àdúgbò yìí dé òkè ẹ̀ lọ́hùn ni wọ́n ti ní ìmọ̀lára ìbúgbàmù yìí ẹ jẹ́ ń fi lára àwọn ilé tó bàjẹ́ àti àwọn gíláàsì ìfèrèsé tó wó kí n ládùúgbò yìí. sí ọ̀pọ̀lọpọ̀ ilé tí ọwọ́ ìbúgbàmù yìí kàn ní agbègbè yìí láti bí agbowó àkóbọ̀ agbègbè UI tí ẹ àwọn ibìkan lápẹtẹ àti Jericho àtọ́nà mọ́kànlá ni wọ́n ti gbọ́ pé nǹkan kan dún tó sì mì gbogbo ilẹ̀ ní agbègbè yìí lára àwọn ilé tó wà nítòsí ibi tíṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ nìyí. pọ̀ àwọn léyìí eh, ló ń bẹ láìka àbí tí ìdúgbàmù ti wáyé ẹ̀bẹ̀ ó ti ṣe rí ọ̀pọ̀ wọn ní òṣèlú wò lójúmọ́ débi pé ìwọ̀n tó lóun fẹ́ gbé bẹ́ẹ̀ tàbí sùn bẹ́ẹ̀ lẹ́yìn tí ṣẹlẹ̀ ọ̀hún wáyé bí ó ṣe ṣẹlẹ̀ tán náà ni àwọn òṣìṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti débi látàlẹ́ àná wọ́n ti kọ́kọ́ àwọn ènìyàn lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú gómìnà Ṣèyí Mákindé náà sì ti dé sí àdúgbò yìí ní òru mọ́jú láti ṣàbẹ̀wò bí nǹkan ṣe ń lọ sí mo ń fi hàn yín láti bẹ̀rẹ̀ àdúgbò èdè òkè ọwọ́ ibi tí ọwọ́ ọjà ìdúgbàmù yẹn tó dé ni mo fi hàn yín lójú ìran yín lórí kan ní BBC News Yorùbá. Thank you gbogbo òrùlé ilé eléyìí ló ti tẹ̀ wọnú tí kò sì sí àpẹẹrẹ pé ẹnikẹ́ni ṣì wà nú ẹ̀ mọ́. lára ohun tí gómìnà Ṣèyí Mákindé sọ nígbà tó ṣe àbẹ̀wò ni wípé àwọn kan tí wọ́n ń lo àdólóró fi ṣiṣẹ́ mi tó ti ń wakùsà máa kó ohun èlò wọn wálé iná kan tó wà sọ níbi mẹ́ta ẹ̀lẹ́tíríkì bí aládùúgbò yìí sọ fún wa ló ibi tí wọ́n kó àwọn àdó olóró dynamite wọ́n fi ń wà kò sàwọn sí kó tó di pé gbogbo ẹ̀kú rẹ̀ dẹ̀ ó ti ṣokùnfà jàǹbá ní àgbègbè yìí púpọ̀ ilé tó ń bẹ ládùúgbò yìí ilé ìtígé láti fèrèsé rẹ̀ òfọ́ òrùlé rẹ̀ ya àbíkópo ilé náà wó pẹ̀lú láti ìbẹ̀rẹ̀ àdúgbò yìí dé òkè ẹ̀ kí wá ṣe bí nìkan ni wọ́n ti kófìrí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí àwọn ibì kan wà tó tiẹ̀ jìnnà síbi tó jẹ́ pé ó débẹ̀ ó ba gíláàsì wọn jẹ́ ń bẹ̀ àtàwọn oko ilé ọkàn ìjọkan ilé ìwòsàn ni wọ́n ti pé àwọn tí ó fara pa lọ ẹ̀yìn tó gómìnà sì fìdí ẹ̀ múlẹ̀ pé títí di àsìkò yìí èèyàn méjì ni wọ́n ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ gẹ́gẹ́ bí gómìnà tó wà nípò àṣẹ sọ lára àwọn ilé náà nìyí lára àwọn tí ó ń dòlẹ̀ mí bí bá ṣe ráwọn ẹ̀ṣọ́ àbójú pópó láàrí àwọn tí ó ń darí gbòkègbodò ọkọ̀ yìí wọ́n tìmà àtàwọn iléeṣẹ́ ológun ti mọ àwọn àjọ elétò ìlera red cross àtàwọn míì míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n gbìyànjú láti wò tí lè ti dàwó sí bóyá wọ́n sì lè rí àpẹẹrẹ ẹ̀mí lábẹ́ àwòpìlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ń gbé irinṣẹ́ ńlá ìlọ láti lọ kó àwọn àfọ́kù ilé náà láti ẹ̀ lè mọ̀ bóyá àwọn èèyàn ṣì ń bẹ lábẹ́ ẹ̀dá kò sẹ́nikẹ́ni ń bẹ mọ́. àti bárakùnrin kan sọ̀rọ̀ lówùúrọ̀ yìí àgbàlagbà ni ó sọ pé ìyá òun ń bẹ nínú ilé nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wípé mọ̀mọ́ gan wà nígbà tí ilé dàwọ́ tí wọ́n sì gbé wọn dìgbàdìgbà lọ ilé ìwòsàn òṣìṣẹ́ tó ń bá nìkunlé náà péńtà òun náà tún mọ̀rọ̀ bẹnu pé àná lòun abẹ́nìkan fúnlé nítòsí ibi tí ìdúgbò àwọn ti ṣẹlẹ̀ ó ní torí ìpàdé àdúrà táwọn ní ṣọ́ọ̀ṣì àwọn lòun ṣe sùn bẹ̀ mọ́jú pé kóun parí iṣẹ́ láàárọ̀ yìí nígbà tí ó fi dé ilé tó kùnkùn lánàá ti dàwó bẹ́ẹ̀ sì ni wọ́n láwọn ti ń pe dádì tí ó nílé wọn gbé ṣùgbọ́n a rí ọkọ̀ wọn tí ìdúgbò àwọn yẹn ti fàyà pẹ́rẹpẹ́rẹ lórí ìkànnì BBC News Yorùbá náà la wà ẹ ti láǹfààní láti wo bí ìkọ̀ṣẹ́ ń lọ nípa ìdúgbò àwọn tẹ́yìn náà ti gbúrò ẹ̀ ní ìlú Ìbàdàn lágbègbè àjèyí ní bódìjà. ilé tí gíláàsì rẹ̀ ò fọ́ gbogbo òrùlé rẹ̀ ló ti fàya. Thank you ẹ ṣé àdúgbò ilẹ̀ ń gbé sáà àbí ẹlẹ́yàn bí. mi ò gbàdúgbò rẹ̀. ilẹ̀ wa gbọ́n pa ìṣẹ̀lẹ̀ sà. torí àgbàdo mi gbọ́ ni mo wá wò. kálẹ̀ tó pẹ́ wá wò. gbàdí mo gbọ́ ni mo wá wò bẹ́ẹ̀. àdúgbò bo lẹ́yìn gbé. ọ̀nà mi tẹ̀ jì. ṣé ilé yín náà wà lára àbẹ̀tẹ̀ tí kò fi rí ẹ lánàá. nínú bí mi ò sì mọ̀ ẹ ṣe gan-an sà púpọ̀ àwọn tí kò gbé àdúgbò yìí náà ni wọ́n wá yọjú wo bí nǹkan láti àpẹtẹ dágbowó dàkóbọ̀ ui amọ́kọ́ abìkan náà ti sọ pé àwọn gbúrò ẹ̀ ń jẹ́ríkò ìgbé kí wàá ló dún tó tó yìí báwọn kan ṣe ń gbéròyìn kiri wípé ọkọ̀ òfurufú ló já làwọn kan sọ pé ẹbí tọ́tí ń ta afẹ́fẹ́ gáàsì mi náà ti sọ ṣùgbọ́n gómìnà ló tàn wọ́n lẹ̀ sọ̀rọ̀ lásìkò tó bá wọn oníròyìn sọ̀rọ̀ nígbà tó ṣe àbẹ̀wò síbí wípé àdó olóró dánámáìtì tí wọ́n fi ń fọ́ ibi tó bá le káfọ́ pàpàtà ńlá ibi tá ń wa kùsà lára àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ikú wá sí àdúgbò tí iná kan tí ẹnìkan ní ó sọ níbi mítà náà wọn ó sì ran ibi tí wọ́n kó àjọ abúgbàmù sí ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti dóòlà ẹ̀mí ẹ̀bá àti ráwọn ẹ̀ṣọ́ àbójú pópó láàárá àwọn àjọ elétò ìlera records àti ọ̀kan ọ̀jọ̀kan ọkọ̀ adóòlà ẹ̀mí yíwọn ambulance náà níbẹ̀ ládùúgbò yìí. Bye, yeah. I want this one to back right first. Ara wọn lé tí ọwọ́jà kìíní ọ̀hún dé náà lẹ́ ń wò yìí. Kọ́ mi ṣe òtó wọlé ká pé mo pa fóònù ní ọ̀tẹ̀ ní. Okay, it's coming. Real quick. a fẹ́ gbìyànjú láti bá lára àwọn tí onílé sọ̀rọ̀ kí wọ́n ṣàlàyé ohun tójú wọn tó nípa ìṣẹ̀lẹ̀ yìí. àwọn nílé ládùúgbò yìí ẹ̀ wọ́n ti dúró ń tà yìí kí agbọ́ lẹ́nu mọ́. Okay. a ò lè sọ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ní BBC News Yorùbá a wà ní agbègbè àjèyí ní Bódìjà nílùú Ìbàdàn níbi tí ìbúgbàmù alágbára kan ti dún ìbúgbàmù tó lágbára tó mẹlẹ̀ títì tó sì bàpọ̀ dúkìá jẹ́ tí ẹ̀mí bá lọ kápọ̀ èèyàn náà sì fi ara pa ló ṣẹlẹ̀ níbi aago mẹ́jọ fẹ́ rò lálẹ́ àná níbẹ̀ láwa báyìí tí àwọn òṣìṣẹ́ adóòlà ẹ̀mí ti ń gbìyànjú láti wo bí wọ́n ti dóòlà àwọn tó ṣẹ̀ṣẹ̀ kán ṣì wà lábẹ́ ilé tí ó wó kù yìí ní agbègbè àjẹ̀yí mo ti sọ ṣáájú wípé gómìnà ṣèyí mákindé náà débí lálẹ́ àná nígbà tí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ara àwọn tí gómìnà sì fìdí ẹ̀ múlẹ̀ òun ni wípé àwọn dánámáìtì yóò ń bí ohun èlò tó ń bú gbàmù táwọn tó ń wa kùsà ń lò fúnṣẹ́ wọn ni wọ́n kó wálé tí ó sì ṣe pinni tí ó dún nígbà tí wọ́n ní náà kan ṣe yọ̀ǹbi mítà ẹ̀lẹ́tíríkì ní agbègbè ibi tí wọ́n kó àwọn ohun èlò náà sí gómìnà ti lé ẹ̀mí èèyàn méjì ló bá lọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí farapa tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn lára àwọn ohun èlò tẹ́ ń wò yìí náà ni wọ́n ń lò láti wò bóyá wọ́n ṣe lè rí àwọn èèyàn dóòlà nígbà táwa ti débí láàárọ̀ yìí wọ́n ti gbé arákùnrin àgbàlagbà kan jáde ní ibi tí ilé ti dàwó bẹ́ẹ̀ sì ni wọ́n fi dẹ̀ múlẹ̀ pé ẹ̀mí ṣì ń bẹ lọ́rùn rẹ̀ bó ṣe ń lọ sínú rẹ̀ láǹfààní láti wò láti ilé Ìbàdàn lórí ìkànnì BBC News Yorùbá. Thank you. It's, incomprehensible. We thought this would happen in places like Zamfara, you know, in the far north. So if dynamite can trigger off such a devastating effect, you can imagine what happened in This is Odija. This is a housing, this is a residential location. You know, predominantly lára àwọn tí wọ́n fẹ́ lò láti ṣe gbogbo ohun tó wó lulẹ̀ sókè tí wọ́n lè wò bóyá èmi ṣì ń bẹ lábẹ́ ẹ̀bẹ̀ ló ń wọlé bọ̀ Abundance! wá láti ìlú wọn sọ ìṣòro ni wọn wá ọkà láti rẹsì láàmú wọn ní ìwà ẹ̀kọ́. ó dàgbé ó ṣe wọn wà náà. Mulher de santo, mulher de santo. Um, ah, dẹjọyè lẹtẹ bọ ibi tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní àárín ọlá street. àdúgbò ilẹ̀ náà ń gbé wọn. àdúgbò mi ni o Francis Okedi ìdílé mi. ilé náà wà ní kòsìbí. Ah, ó wà fẹ́ẹ́ ilé tàwa náà. Ah, gbogbo ẹ̀dùgbò ẹ̀ ni eh, Window wa pop gbogbo lẹ́kùn wa àlẹ́ sùn gan so everybody was worried pé we don't know what might happen again. ṣé ẹnikẹ́ni ò farapa ní ẹ̀rín. <laughs> òkú sún ẹ ní ò farapa àyàn farapa náà àwọn èèyàn wùndú òkú dẹ̀ sùn àtàtà náà báyìí tá a máa kúkú níbà èèyàn mẹ́ta náà ti gbé bọ́ọ̀dì ẹ̀ lọ sí mọ́túárì hmm. wọ́n dẹ̀ ti ti ríyàn kan yọgan láìpẹ́ ìgbà ti gbé lọ sí tù so wọ́n tàdá ti lo kúlóòdù àwọn láti fi wo èrò tó wà níbí. jáde oníṣiṣẹ́ orin là ń gbọ́ lórí ayélujára àwọn èèyàn ní yes mọ̀ ní bọ́wọ̀n tẹ ní pépà mi ò já. ẹ̀wọ̀n ibẹ̀ tó dé nìyẹn gbogbo tó dé nìyẹn àwa gan orílẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ ìbọn ṣáà gbọ́ gbàgbà gbàgbà ni. lẹ́tà náà wọ́n á sọ wípé dynamite àbí lọ́gbé sínú ilé ìyẹn lówó ẹ̀sùn pé ó ti hit ọwọ́ explode ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ipa gbogbo. ẹnìkan ti ẹni pé iná mítà kan ló wọ́pọ̀ ní lórí àdúgbò rẹ̀. iná mítà kọ̀ọ̀kan àwọn èèyàn kàn gbé fẹ́kù mọ̀ ní èèyàn tó bá síbi òdìmọ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n kàn gbé rúmọ̀ ọ̀rọ̀ ni iná mítà kọ̀ọ̀kan iná mítà kọ̀ọ̀kan àwa tá à ń gbàdúgbò gba ilé ìmọ̀ kan tó ṣẹlẹ̀ pẹ̀lú ìbọ̀dùn kọ̀ọ̀kan dùn láìpẹ́ ẹ̀ náà. ẹ ṣe thank you. a ò lè sọ bóyá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí kan ní BBC News Yorùbá ní agbègbè àgbèyí làwà ní Bódìjà nílùú Ìbàdàn níbi tí gbogbo àwọn alágbára kan ti ṣẹlẹ̀ ní alẹ́ àná gómìnà Ṣèyí Mákindé ti débi ó sì fìdí ẹ̀ múlẹ̀ pé lára àwọn tí wọ́n ń lo ohun èlò abúgbàmù dánámáìtì ni wọ́n kó irinṣẹ́ wọn wálé tó sì ṣèṣe dún ládùúgbò yìí ọ̀pọ̀ ilé ló bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí bá lọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò farapa náà sì wà nílé ìwòsàn báyìí bẹ́ẹ̀ tí ń wò níwájú ìwọ̀n yìí bó ṣe ń lọ sí náà ni ẹ láǹfààní láti wò lórí kan níbi tí ní Yorùbá ẹ ṣe àdúró ń bẹ níbo ibi tá a wà lórí ayélujára kí ẹ máa mọ bó ṣe ń lọ sí nínú ìgbìyànjú láti dé ní àwọn ènìyàn. Tẹ́lẹ̀, ó ọdún bíbí fún bàtà, ìgbàgbọ́ tó wà ní ẹ̀lẹ́rìí.